bí ọ̀rọ̀ bá lọ bí olóyè Sàámú ìlú Ọ̀yọ́ olóyè Lámídì Oyèwálé ṣe sọ a jẹ́ pé ní oṣù karùn-ún tá a wà yìí ènìwọ̀n yóò kéde aláàfin ìlú Ọ̀yọ́ tuntun látìgbà tí ọba Lámídì Adéyẹmí Adéyẹmí kẹta ikú bàbá yèyé tó ti wàjà lọ́jọ́ kejìlélógún oṣù kẹrin ọdún two thousand and twenty ẹ̀rọ rẹ̀ ti pé látìgbà tí kábíyèsí ti wàjà sí ìlú Adó Èkìtì ènìwọ̀n kò ti rí aláàfin Ọ̀yọ́ tuntun yàn ṣùgbọ́n tí ìròyìn dédé gba orí ẹ̀rọ ayélujára pé ọmọọba kan ọmọọba Lukman Gbádégẹṣin Agúnlóyè ìní àwọn Ọ̀yọ́ Mèsì ní àwọn afọbajẹ méje ìlú Ọ̀yọ́ ni wọ́n yàn gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun nígbà tí ìròyìn náà gba orí ẹ̀rọ ayélujára ìjọba àpọ́n ní Ọ̀yọ́ nípasẹ̀ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni wa Wàsíù Ọlátúbọ̀sún ni ló fi àtẹ̀jáde síta pé káwọn èèyàn má ṣe dá ìròyìn náà lóhùn ìyẹn ìròyìn tó ń sọ pé wọ́n ti kéde ọmọọba Lukman Gbadegesin Agbolóyè gẹ́gẹ́ bí Aláàfin wọn láwọn ìran tó ìròyìn tó jìnnà sóòótọ́ ni àti pé àwọn kò mọ̀ nípa ẹ̀ rárá lọ́sẹ̀ méjì sẹ́yìn lásìkò tí wọ́n ń ṣayẹyẹ ìrántí ọdún kan ọba Lámídì Adéyẹmí kíní Sàámù tó jẹ́ ọ̀kan lára àwọn afọbajẹ méje tí yóò yan Aláàfin Ọ̀yọ́ tuntun ìyún olóyè Lámídì Oyèwálé inú kò sí bí wọn yóò ṣe ya aláàfin tóun kò ní mọ̀ tó sì ló ya òun náà lẹ́nu gbà tóun náà rí ìkéde pé ọmọọba Lukman Gbádégẹṣin Agúnlóyè òun ni wọ́n kéde gẹ́gẹ́ bí aláàfin tuntun olóhùn ò hàn pa ẹ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n tó ṣe ayẹyẹ ìbúra fún àwọn ìjọba tuntun ní àwọn gómìnà tuntun àti ààrẹ tuntun lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún yìí ó ní làwọn yóò ti kéde aláàfin Ọ̀yọ́ tuntun ṣùgbọ́n tó ní òun ò ní tí ì dárúkọ náà ṣùgbọ́n ṣá o ìròyìn tó ń tẹ yorùbá tòótọ́ lọ́wọ́ ni pé ọmọọba lukman gbadege sin agòlóyè iná ló ṣeé ṣe kó di aláàfin ọ̀yọ́ tuntun kódà a gbọ́ wípé bàbá náà ni àwọn afọbajẹ kan yàn tó sì ṣeé ṣe láti fi orúkọ ìránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ ṣèyí mákindé láti kéde ẹ̀ gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ tuntun nínú ìròyìn tó jọ gómìnà ṣèyí mákindé ìpínlẹ̀ ọ̀yọ́ ó ti fèsì sí ayáwiyewuye tó ń lọ́ǹkà pé òun lòun kò tí ì jẹ́ kí wọ́n rí aláàfin ọ̀yọ́ tuntun àti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ tuntun yẹn gómìnà Mákindé ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o lásìkò tí gómìnà Mákindé ń búra fún adájọ́ àgbà tuntun ìpínlẹ̀ Ọ̀yọ́ onídàájọ́ Ìyábọ̀ Yẹ̀rímà inú sọ̀rọ̀ yìí gómìnà ní lásìkò tí mò ń bọ̀ wá síbí láàárọ̀ yìí ìròyìn kan ni mo rí wọ́n sọ wípé èmi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni mò ń dá yíyan Aláàfin Ọ̀yọ́ tuntun dúró irọ́ tó jìnnà sóòótọ́ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé a fẹ́ jẹ́ kí ètò tí yóò yan Ṣọ̀ún àti Aláàfin tuntun ní ọba tuntun lógbòmọ̀ṣọ́ àti lọ́yọ̀ọ́ a fẹ́ kó jẹ́ ètò tó dáa tí kò ní kọ̀hùnkọ̀hùn kankan nínú èyí tí kò fi ní jẹ́ kí ilé ẹjọ́ padà máa yọ ọba ṣe é rántí pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa yìí ní ilé ẹjọ́ ti yọ ọba kan tó ti lo ọdún méjìlélógún lórí ìtẹ́ lóyè nítorí pé àwọn afọbajẹ wọn kò tọ ọ̀nà tó yẹ àti ọ̀nà tó bófin mu láti yan ọba náà látìgbà náà ni mo ti ṣèlérí pé ilé ẹjọ́ kò tún gbọdọ̀ yọ ọba kankan ní ìpínlẹ̀ ọ̀yọ́ mọ́ ìyẹn ni mo ṣe yarí pé kí wọ́n tọ ọ̀nà tó bá ìlànà àti ìṣẹ̀ṣe àtòfẹ́ mu ní ìlú ọ̀yọ́ àtògbómọ̀ṣọ́ láti yan aláàfin àti ṣọ̀ún tuntun nítorí pé ó sàn ju ó sàn ká pẹ́ ká tó yan ọba báyìí ju ká tètè yan ọba kí ilé ẹjọ́ kò àmà yọ wọ́n ṣá o ìjà tó tún lọ láàrin àwọn ọ̀yọ́mèsì pẹ̀lú bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kan adélé aláàfin tó tún jẹ́ igbákejì aláàfin ọ̀yọ́ èèyàn Báṣọ̀run ìlú Ọ̀yọ́ tó jẹ́ olórí gbogbo àwọn Ọ̀yọ́ mèsì àtàfọ̀bàjẹ olóyè Yusuf Ayọ̀ọ́lá wípé bàbá náà ó ń yọ àwọn afọbàjẹ yòókù sẹ́yìn bẹ́ẹ̀ ló ti ní ọmọọba kan lọ́kàn tó ń ṣiṣẹ́ fún tó fẹ́ kó di Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n tó jẹ́ wípé olóyè Sàámú ó ti fi ọkàn àwọn aráàlú Ọ̀yọ́ balẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀ kò bá sì yípadà gẹ́gẹ́ bó ṣe sọ inú oṣù karùn-ún tá a wà yìí iná ni wọn yóò kéde Aláàfin Ọ̀yọ́ tuntun tá a sì gbọ́ pé ọmọọba Gbádéjẹsà Àgùnlóyè tí ìròyìn ti gborí ẹ̀rọ ayélujára tẹ́lẹ̀ pé òun ni wọ́n yàn gẹ́gẹ́ bí Aláàfin tuntun òun náà ní ipò ńlá ọ̀hún padà já mọ́ lọ́wọ́.